وإنسان يجيب الداعين ويحب المتقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة الحق واليقين وأشهد أن محمدا عبده ورسوله أفضل الداعين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 قال الإمام ابن القيم رحمه الله مبينا تلك الأسباب وإذا اجتمع مع الدعاء حضور القلب وجمعيته بكليته على المطلوب وصادف وقتا من أوقات الإجابة ستة وهي الثلث الأخير من الليل وعند الأذان وبين الأذان والإقامة وأدبار أدبار الصلوات المكتوبات وعند صعود الإمام يوم الجمعة على المنبر حتى تقضى الصلاة وآخر ساعة بعد العصر من ذلك اليوم وصادف خشوعا في القلب وانكسارا بين يدي الرب وذلا له وتضرعا ورفقا واستقبل الداعي القبله وكان على طهارة ورفع يديه إلى الله وبدأ بحمد الله والثناء عليه ثم ثنى بالصلاة على محمد عبده وعبده ورسوله صلى الله عليه وسلم ثم قدم بين يدي حاجته توبة التوبة قدم التوبة والاستغفار ثم دخل على الله وألح عليه بالمسألة ودعاه رغبة ورهبة وتوسل إليه بأسمائه وصفاته وتوحيده وقدم بين يدي دعائه صدقة فإن هذا الدعاء لا يكاد يرد أبدا ولا سيما إن صادف العدية التي أخبر بها النبي صلى الله تعالى عليه وسلم أنها مذنة الإجابة أو أنها متضمنة للاسم الأعظم عباد الله والدعاء فيه تفريج الكربات وإجاسة اللهفات والنصر على الأعداء فأكثروا من الدعاء فأكثروا من الدعاء لأنفسكم ولإخوانكم المسلمين في كل مكان وادعوا على الكفرة وادعوا الله على الكفرة وادعوا على الكفرة عباد الله وأعداء الدين فإن الله قريب مجيب واعلموا أن دعوة المظلوم مستجابة فهذروا الظلم قال صلى الله عليه وسلم واتق دعوة المظلوم واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب فلا تظلموا يا عباد الله واعلموا أن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور وشر الأمور محدثاتها وشر الأمور محدثاتها وأن كل مهدثة بدعة ẹ̀rí sáǹjẹ́ yìí òun onye shahadatul haqqi ẹ̀rí òdodo àtàmàdájú wàlá ìkéde pé wọ́n wí wa lẹ́nu ẹ̀ńtẹ́ máa wí lẹ́nu kò sí ìjẹ́ mùsùlùmí tí ó ti lọ́kàn rẹ̀ ẹ̀rí lẹ́nu ọba wa ọlọ́mọta gbà bẹ́ẹ̀ fún wa. bákan náà là ń jẹ́rìí abduhu wa rasuluhu anabi muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba sáàrò yìí ni òjíṣẹ́ rẹ̀ sì ní tó rántí gbogbo àgbáńlá ayé bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé bí wọn ò ṣe fi tàkọ́kọ́ sí wa lẹ́nu láì jẹ́ pé àmọ́dé rẹ̀ bẹ́ẹ̀ náà ní tẹ́lẹ̀ kejì tí méjèèjì sì ń lọ tí ikọ́ kan tó sọlọ lọ́hùn yajibu alayhi ash-shahadatu anna muhammadan abduhu wa rasuluhu ọ̀ràn yẹn ni kó gbà wípé alẹ́ muhammad sallallahu ta'ala alaihi wa sallam ẹrú ọlọ́run ló fi ọlọ́run bá fi ni tọ́wọ́ kan èkejì ọ̀ràn kejì lọ́wọ́ bẹ́ẹ̀ náà lẹ́nu jẹ́rìí pé muhammad sallallahu ta'ala alaihi wa sallam ẹrú ọlọ́run ni ẹ̀sùn àti ọtí rántí ọlọ́run ó ti sọ pé ẹrú ọlọ́run òjíṣẹ́ rẹ̀ sì ni ó ti fi òun ni kí ni arúgbónul awwalu nínú àríkàn islam alham olórígun àkọ́kọ́ ní orígun islam márààrún ó sì jẹ́ pé orí ti wá lẹ́yìn ìgbà ti di sọ́kàn kó tó wá di pé yóò máa jẹyọ lóríkèéríkèé ara wa ìlú ó fàtó jẹ́ pé lẹ́yìn ẹ̀rí ọkàn yìí iṣẹ́ ara ló tẹ̀lé kí ni kan ìkọ́ ọ̀rùn anabi náà sallallahu alaihi wa sallam afdọ́lù dàáyìn ó bẹ ọlọ́run wa wá lọ olólọ́lá jù olópàtàkì jù olótóbi jù nínú ẹgbẹ́ máa bẹ ọlọ́run kò sani ka tó ṣe kankan nínú islam tó ṣe kọjá anabi sallallahu ta'ala alaihi wa sallam nínú nkankan nínú islam nínú àdúrà nínú wa kò sani tó anabi sallallahu ta'ala torí náà títóbi àtàjùlọ tọ́lọ̀ ti bá nàbì sallallahu alaihi wasallam òun ni pé òun ló bẹ̀rù ọlọ́run jù tó sì tún jáde lẹ́nu tí ó sì tọ́ sẹ́dẹ̀ ọlọ́run bàtà máa láyé láyé òkú kan kò sẹ́ni tó tó lè nígbà táwọn sàhábà kan tó pàápàá jùlọ níbi kọ́tò sọ́lá tí wọ́n ń ṣe bí ìgbà tó jẹ́ pé àbáwọn ti ṣàṣe ìtóni táwọn bá dírun kù sí méjì nígbà táwọn wà nírìn àjò tí wọ́n sì ti kọ́ lẹ́nu ànábì sallallahu ta'ala alaihi wasallam súnà wọn wá tètè kọ́ bí ara sí wọ́n ń ṣe bí ìgbà tó pé àlàáfíà ń kọ́dà bá ní kíjù bẹ́ẹ̀ lọ kíjù bẹ́ẹ̀ ọlọ́run wa ti sàárà fún yín kí ẹ sọ pé ẹ̀fẹ́ bí tálẹ̀ wá rẹ̀ sí kó sẹ́yìn lóore. ó tún sọ wípé ẹyẹ àdì tí mo bá sọ fún yín mú torí pé mi tọ́lọ̀ rẹ sí yánà àfṣàkùnlélà àná àkọ́kùnlá àfṣàkùnlélà wà àkọ́kùnlá mo bẹ̀rù ọlọ́run jù yín lọ tí ẹ̀ka bá tán wá sọ bẹ́ẹ̀ láyé lónìí bá bẹ̀rù ọlọ́run lọ yóò ti tẹ̀ lẹ́sẹ̀ ẹnìkan aláwọ̀ dúdú ni ọwọ́ ń gbé ilẹ̀ lábáwá ọwọ́ ń sọ fún lábáwá kan pé ọ̀rọ̀ wa pa wọ́n pọ̀ ń sọ fún pé ìtọ́kìlá ẹ̀ṣẹ̀ bẹ̀rù ọlọ́run ẹni wá pa ẹni tí ó jẹ́ aláwọ̀ funfun yẹn tó jẹ́ lábáwá ọwọ́ ń sọ fún kejì rẹ̀ náà pé àbọ̀ ọmọ hada al-aswad eléyìí dúdú yìí yaqulu lis-su'ud ittaqillah ń sọ fún rẹ̀ mi pé kémi ó bẹ̀rù ọlọ́run ó ti gbére ẹ̀ ga irú eléyìí mi kémi ó bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ni ìdánábì mú wa ni pé funfun lori dudu ìyẹn ló ṣe nílé pẹ̀lú tọ́lọ́run bá sọ̀kalẹ̀ nínú àyà alukur'an kẹrin inna akramakum inda Allahi atqakum ẹni tọ́lọ́run fún alẹ́ nù yín olè tó bẹ̀rù ọlọ́run kí ló bá lọ pé ṣé bá nímọ̀ lọ ọlọ́run ti tó nímọ̀ sọ nípa ìmọ̀ ni pé ìmọ̀ ọlọ́run ní tó yẹn ló bá bẹ̀rù ọlọ́ọ̀bá látara ẹ̀ ó ti ju olùmọ̀ tí ò bá fi nǹkan náà bẹ̀rù ọlọ́ọ̀ lọ ọlọ́ọ̀ fi yakhsha Allaha min ibadihi al-ulama sábàbí ní ìmọ̀ jẹ́ torí pé yóò mọ yóò mọ èròǹgbà ọlọ́run àti tó fẹ́ ní gbogbo ọ̀nà ìmọ̀ yẹn wà á ràn lọ́wọ́ èèyàn máa ma èèyàn máa ta ìmọ̀ fẹ́ tí ó sì máa fi wà títí dìgbà tí ó fi ma tó fẹ́ ọlọ́run wá sàlàyé ntó tó fẹ́ àti tí ò fẹ́ yékéyéké eléyìí ò lè mọ̀ ẹni tó bá mà, ìyẹn lè ràn lọ́wọ́ láti bẹ̀rù ọlọ́run ẹlòmíì náà ti máa fẹ́ bẹ̀rù ọlọ́run tí ò ní máa ẹ̀ lúra wọn o lè tó nú o tó jẹ́ àdádálẹ̀ o lè ọlọ́run kódà wọn ní gbé eléyìí kúrò níbi tó ti sí ìgbìlìgbà ti pé yóò dé sánmà jọ́mọ̀ ni jọ́nà ni ó sọ pé Allahu Akbar àsátìdànù ló ti ń ṣe láti jọ yìí. ó ńlá ní àti súnmọ́ lọ́hùn ṣùgbọ́n kò ní mọ̀ ń parí súnmọ́ lọ́hùn kò tó àwọn olùmọ̀ lọ gbogbo ẹrú ẹ̀ náà ló ń tẹ̀lẹ̀. ànábì wa sallallahu alaihi wasallam afia afiahun afia náà fi lọ́rọ́ bẹ̀rẹ̀ alami olóbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba ju olóbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba ọlẹ́dàgbọ́ àgbáńlá gbogbo wa lọ ọlọ́ọ̀ba wa sàlẹ̀ fún gàdùgbẹ̀ fún anabi tó tẹ̀ náà lẹ́yìn tí ó náà wa náà kí pàápàá jùlọ ọlọ́run kó sàlékún kẹrẹ fún wa ibi tára ti ní wa kọ́nà kó mú ẹ̀dẹ̀ bá kó mú ẹ̀dẹ̀ bá ìgbà tá a wá tẹ̀ pẹlẹ ká máa bẹ ọlọ́run aṣọ díẹ̀ nínú àwọn nǹkan tí máa ń fà sádùn àkìbí gbà torí pé àwọn èèyàn máa sọ pé abẹ lọ́run abẹ lọ́run àdúrà ọgbà àwọn míì àmà sọ bẹ́ẹ̀ àwọn míì á máa fi ahọ́n ìyẹpẹrẹ mú àdúrà wọ́n ní à ń bẹ lọ́n àkúkú ń bẹ lọ́n à ń bẹ lọ́n náà wọ́n fi náà wọ́n fi kún un ó túmọ̀ sí pé àdúrà yẹn lọ́dọ̀ wọn kò relevant ẹ̀yà rí wípé tó bá bẹ lọ́hùn lónìí tọ́lọ́hùn sì fún lágbẹ̀rẹ̀ gbígbàdúrà lónìí òun ò lè sọ bẹ́ẹ̀ tẹ̀ nítorí wọn wù ní pé a ah, ẹ̀yin ọmọ ìyá mi àdúrà máa ń gbà o nítorí kó rí tiẹ̀ kíákíá ó sì rìn ẹnu ṣẹ̀dá ìsìláàmù pé àdúrà lè mọ́ gbà lóòótọ́ ìlànà mẹ́nuba apá kan àwọn sábàbí tí máa jẹ́ orí bẹ́ẹ̀ tọ́ ó yẹ ká sọ nípa àwọn sábàbí tí máa jẹ́ ká ju àgbà náà èyí tá a sọ lọ níjẹ̀jọ́ nípa pé tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ àdúrà lè mọ́ gbà ó jẹ́ pé kí nǹkan wọn ò bá ṣẹlẹ̀ àti títà kejì ẹ̀ bá wáyé àdúrà náà ni nígbà tá a sọ nípa haram kéèyàn jẹ àbí kó máa jẹ haram ìbá àmọ́ kó jẹ́ tọ́ ara ẹ̀ gan torí méjì ni nínú haram wà tó sì jẹ́ pé tó jẹ yẹn nǹkan mímọ́ ni èèyàn lápèjúwe kì í ti bẹ́ẹ̀ náà ni ráì àtẹ̀kọ kìí ṣe ẹ̀gbìn nǹkan mímọ́ ni ṣùgbọ́n nígbà tó jẹ́ kìí ṣe àwọn kan ló ní ẹtíìzì ẹ̀ ni ó ti di haram nígbà míì haram gángan fúnra rẹ̀ ó lè má jẹ́ tọ́ ẹlẹ́tọ̀ọ́ ìwọ ló ní lọ́ba jẹ́ haram náà ni ó sì má jẹ́ lọ́dọ̀ ọlọ́run ìwọ ló lẹ́lẹ́dẹ̀ tó jẹ́ ìwọ ló lọ sí mú. owó ara ẹ̀ ló fi rà á àtẹmu tútù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ haram náà ni ohun kan míì tún wà tó jẹ́ pé ẹ̀gbin ni bó ṣe jẹ́ haram tó ó tún jẹ́ gbin ó tún jẹ́ kórìíra lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ àwọn dúró àwọn nǹkan báyìí bá ń wáyé téèyàn bá sọ pàdé àwọn ògbà àdúrà ògbà náà ní lóòótọ́. sádùá rẹ̀ bá gbà ànábì wa sallallahu ta'ala wa sallam ó ní ẹ̀dẹ́ ni kì í ṣe gbígbàdúrà o wàláyà ànábì ló sọ bẹ́ẹ̀ ẹ̀dẹ́ ọlọ́run dẹ́ni o ó ń bọ̀ wá hàn sí tójú rẹ̀ ó láwà pàdé àwọn ògbà lórí ilẹ̀ ayé àbí lọ́jọ́ gbẹdọ̀ rẹ̀ kì í àmà. tẹ ẹ bá rí ẹrú ọlọ́run tí ń mú tí ń yọ nínú ìkẹ́ ọlọ́run yẹn pé nínú oore ọlọ́run nínú kàǹfààní ọlọ́run fíìmù àfíàtì là tó ti jẹ́ pé inú ọlọ́run ló tẹ̀rì di àlámù àná ó sì dìrà jù ẹ̀mọ̀ kọ́ ni máa yọ yóò ẹ̀sẹ̀ fẹ́ràn a ní kò sí tó ń nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ Sheikhul Islam Ibn Qayyim rahimahullah láwọn tó ti lọ ọlọ́run kó sàlékún kẹ́ wọn. wọ́n ní tí àdúà tó bá wọ tó bá wá látọkàn ẹni tó ṣe dùá pé ṣe gbogbo àdúà ni máa wá látọkàn ẹni tó ṣe dùá ẹlòmíín wà fọ́ọ̀sì láti ṣe dùá ó rí i pé gbogbo ọgbọ́n tó ń dá sọ́nà ń bẹ̀ mọ́ ló bá ní ọlọ́run ọ̀wá dákun ẹ dákun bébí wa wù ọlọ́wọ̀n wa jọ ìgbà tí a ti ń sọ fún pé máa bẹ lọ́ọ̀ máa bẹ lọ́nà à sọ̀rọ̀ àdúrà lélẹ́yìí bí òsán lẹ́nu ó hùwà bẹ́ẹ̀ bàtó náà wá rí i pé kò mà tún sí gbèsè tó mọ̀ lè gbé mọ́ ńlọ́wọ́ ní ọlọ́wọ̀n wa jọ bó bá ṣe yẹn náà nǹkan tí wọ́n á máa gbarú ẹ̀ ọkàn àdúrà yóò wà látọkàn lórí nǹkan tá à ń fẹ́ ẹni tó fẹ́ bẹ lọ́hùn yóò gbáradì oníjẹ́bẹ̀ wípé mo fẹ́ tọrọ ìyòsì ní fọlọ́hùn sáwẹ́wà ìyòní fi èsì ọlọ́hùn ọba sàwádà torí pé àdúrà ó wà ní ìbáàdà àdíìsì nìyẹn ó gẹ́gẹ́ ní ìbáàdà ó lẹ́sìn nítorí pé ó kó. kò sí nǹkan kan tá à ń ṣe lẹ́sìn tí ò sí dùn àwọn nínú ẹ̀ ẹ wọ hajj ẹ wọ yawma arọ́fà lọ́jọ́ hajj ẹ wọ ọjọ́ arọ́fà nínú iṣẹ́ hajj ẹ wọ ọjọ́ arọ́fà kí lọ́jọ́ náà dálé lórí àdùá tó a máa ṣe dùá ọ̀yẹ́ títí tóorùn ó fi wọ̀ ní ni ànábì yóò tẹ́wọ́ ó fi wọ̀ gá ẹ tó bẹ náà bàjẹ́ wọ́n tún wá gbọ́n tí màá wí fún wa kábìlì mọ́ bọ́sẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá tó. wọ́n tún sọ pé àdúrà báyà là máa ń ṣe o sallallahu ta'ala alaihi wa sallam. tí ìyẹn bá rí bẹ́ẹ̀ kásù yẹn ní ení tí àdúrà bá tún wá ṣe déédéé àsìkò kan nínú àwọn àsìkò tí àdúrà máa ń gbà táàtù rárá wa létí ẹ̀ lónìí lásìkò yìí ẹ̀sìn yẹn ní ẹlẹ́ẹ̀kejì àwọn àsìkò náà àtolótolo àkérì mí náà lẹ́yìn wọ́n ní ká dá òru sí mẹ́ta a mọ̀ pé a ní ọ̀sán a sì lóru nínú ìsẹ̀mí wa tá a bá dá òru sí mẹ́ta mọ́gírìbì tó ní aago mẹ́fà àbọ̀ ní ìsìn ká sọ wípé subuhi ní aago márùn ààbọ̀ ẹ wá wákàtí aago márùn pẹ̀lú alifájò tòlẹ́ olùfájò yíyọ alifájò káwá wo aago mẹfà ààbọ̀ sí aago márùn ìdájí wákàtí mélòó iye wákàtí divided by three ẹ wà mú ìdá kẹta tó lọ parí ìyẹn náà ń pè ní àfọlùkù làákìr ìdákẹ́ta kẹ́yìn tòru tílẹ̀ ó ti mọ́ ẹni tó bá bẹ ọlọ́run láti ẹni tí bá ń wá àsìkò tájú àmọ́ ń gbà ọ̀kan nínú ẹ̀ nìyẹn tẹ́ẹ̀rì ti wà lórí ẹ̀ àwọn àsìkò tá à ń sọ èkó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ bẹ ọlọ́run lásìkò míì ṣùgbọ́n àwọn àsìkò tó tóbi tó lágbára tọ́lọ́wọ́n bá tún tọ́lọ́wọ́n bá gan sọ náà àdéhùn ìkúndí sí pé ta ni ó bẹ̀ mí ta ni ó tọrọ kí n fún un ta ló ń ṣẹ̀ mí tó fẹ́ sọ pé kí n má bínú kí n sì yọnu sí ta ni ó pè mí ta ló fẹ́ pè mí tí ń retí kí n dáhùn lóhùn lásìkò yẹn gangan lọ́lọ́run bá máa ń sọ bẹ́ẹ̀ ọlọ́run sì ti sọ̀kalẹ̀ sí sánmà ayé kò sí olùmọ̀kan láyé tó ṣe àtúpalẹ̀ báwo lọ́rọ̀ ọmọ oṣù sọ̀kalẹ̀ because ọlọ́run ọba sọ̀rọ̀ ọ̀tá alápò discourse ẹ̀ ní dídé tó náà nìyẹn. òun ó sọ̀kalẹ̀ tí sáà máa yé ló òun ó sì máa béèrè bẹ́ẹ̀. ẹni tó bá sọ pé báwo oṣù kan ká lórí ilẹ̀ ayé yìí. tó bá ní súnà ló ń gbé lọ́wọ́ ó ti yí kó lójú àwọn onísọ̀nà ó sọ pé ìtọ́lọ̀ ń bá wí ni ẹ wí etí ò bá mẹ́nu bá ìbílẹ̀ kò ní béèrè ẹ̀ lọ́wọ́ wa láéláé. ẹ sì tún mọ̀ pé tólútù àtúlùtù àlẹ́ àkìr ìdákẹ́ta òru tó kẹ́yìn ní nàìjíríà ó yàtọ̀ sí ti kọ́ńtínẹ́ǹtì míì ó tẹ̀lé bára wọn mu láwọn orílẹ̀-èdè tó súnmọ́ra wọn tó yẹ pé bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí ọgbọ̀n ìṣẹ́jú la fi jura wa lọ àdúgbò mi àbí kò tẹ̀sí déédéé láwọn ibi tó jẹ́ pé wọ́n ń múra àti kí mẹ́fìrìbì lọ́wọ́ báyìí kọ́ láwọn ibi tó jẹ́ pé wọ́n tẹ̀sẹ̀ fẹ́ jí tí wọ́n báyìí nìkan tó sì jẹ́ pé àlọ́wọ́ àfi ọ̀kan ló pé lọ́lọ́run àdìtúnù làbárẹ̀ ń gangan fẹ́ káàdì fẹ́ wọn gbàgbọ́ sí i ìyẹn jẹ́ lẹ́ẹ̀kejì èyí máa bẹ náà lásìkò yẹn wà ń dàlẹ́ àdáàn tí wọ́n bá ń pé àdán ìpè táàfin lọ ṣe sọ̀lá gẹ́gẹ́ bá a ṣe wá yìí ó bẹ́ẹ̀ dàbẹ̀ ni pé ninety five percent àbí jù bẹ́ẹ̀ lọ nínú àwa mùsùlùmí lónìí àtẹni tó kí ó àtẹni tí ò kí ó àtẹni tí ti súnà àtẹni tí ò ṣe é ló ti fẹ́ sọ bí súnà yìí nù pátápátá wípé ká gbọ́ pé Allahu akbar Allahu akbar ká sì sinmi ọ̀rọ̀ tá súnà ẹ̀ sì ráàyè máa wà lọ́wọ́ subhanallah ọpọ tó ráàyè òṣùwọ̀n ilé ìjẹ́kan nínú ẹ̀ àwọn èèyàn ó sì rojọ́ ẹ̀ délẹ̀ wọ́n sì rojọ́ ẹ̀ délẹ̀ ìǹtí súnà sì wí ni pé ẹ wí nǹkan tó pèpè ń wí sàlàyé bí a sì máa wí fún wa gbà tó bá dé ibi háyà lẹ̀ láhọ́lá wàlà kú wàtà ìlà àbílà òun làwọn ò rí inú òbí yàtọ̀ sí tẹ́ńtí pèrò. ìpèpè tó dẹ́rù báwọn èlù ní àsọ̀lá ní àdáni ló jẹ́ àwọn èèyàn kan gbọ́ pé wọ́n ti pèpè lọ síbi sọ̀lá àti níwọ̀n ọmọ tó mẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó kéwú náà ṣe bí aláìmọ̀ tàjá hàn lù níbi tí àdáni tó lágbára dé tẹ bá pèpè àwọn èsù burúkú wọn máa ń bẹ nínú ilé wọn ń bẹ nínú tòsí nínú níbì kan wọn máa ń sá lọ ni. wọn fẹ́ ká pe àdán tábà wà lóko tó jẹ́ pàwọ́ nìkan là ń ṣiṣẹ́ lọ́wọ́ là ń roko là ń kọlẹ̀ lọ́wọ́ a sì fẹ́ ti sọ̀lá ìwọ náà pèpè ń bẹ̀ torí pàwọ́ yẹn ọmọ nìkan kọ́ ká fi sọ̀lá oko gbogbo àwọn àlùjọ̀nù sínú àtẹnirí àtẹnibí inú wọn àlùkù náà pọ̀ nínú wọn gẹ́gẹ́ bí ọmọ ádámà ìwọ́n tá a bá sọ pé àṣà ìtọ́n àwọn èṣù ẹni ibi inú wọn nù ṣùgbọ́n kọ́ tó kó ọkọ̀ ní àlìjínù èdè lárúbáwá rẹ̀ nù táwa ń pè ní àlùjọ̀nù sẹ́yìn pé ọtí jọra wọn torí náà àá pèpè àwọn náà ti sọ̀lá wọn ní bí wọn bá wà nínú pápá tó bá fẹ́ ṣe gbọ̀nsẹ̀ ká lè máa mọ̀ tó máa wọn nǹkan yẹn wọ́n ní kó o má dojú kọ bí tá a dojú kọ kírun kó o sì má dẹ́yìn kọ bẹ̀. nítorí pé àwọn tí wò ó rí àwọn náà ṣe sọ̀lá tó o bá dojú kọ kíbla tó ń ṣe gbọ̀nsẹ̀ àwọn máa wo ìbàrá díẹ̀ lẹ́yìn. tó bá yẹ sẹ́yìn lọ kọ sí kíbla wọ́n máa wojú ara rẹ̀ níwájú. kì í sì ṣe tọ́lẹ̀tì wọ́n ní kó kẹ̀gbẹ́ sí kíbílà kí tán rẹ kó lè ba búlọ́ọ̀kù ìhòòhò ẹ lẹ́gbẹ̀ẹ́ méjèèjì pépé ìtàn rẹ wọ́n mọ̀ rí eléyìí tún séèkù ó mọ níwọ̀n àyàfi tó bá jẹ́ tọ́lẹ̀tì tí wọ́n kọ́ àbí iléèwẹ̀ tó yẹ pé wọ́n bò lẹ́gbẹ̀ẹ́ bò wọ́n bò lọ́tún wọ́n bò lọ́tì bíi tinú ilé tá à ń lò débi torí àwọn ọmọ ìyá wa ni wọ́n ní tó bá ṣe tó bá wà nínú gbó tí o bá tó o bá rómi láti fi táǹbà má wò pé à egun apá màálù kan nìyẹn tàbí egun san màálù kan nìyẹn jẹ́ kí n fi nù dí àbí jẹ́ kí n fi nù ìtọ̀ wọ́n ní má ṣe bẹ́ẹ̀ o wọ́n ní nǹkan tí wọ́n ń wò ní egun yẹn nínú àwọn oúnjẹ tó jẹ́ bẹ́ẹ̀sì tó jẹ́ oúnjẹ àwọn ọmọ ìyá ayé àlùjànnú ni o ànábì ló sọ bẹ́ẹ̀ sọlọ́lọ́ sára fàlà wọ́n ní má fi gungun gbígbẹ má fi nù gbẹ má sì fi nù ìtọ̀ torí pé huwa min ta'ami ikhwanikum nìjí aw kama qala sallallahu alaihi wasallam nínú oúnjẹ ọmọ ìyá yín tí wọ́n jálùjàn ló ní báà náà ti máa wá ní tó dùn káàkiri ń táwọn jẹ ní. bọ́lá ń ṣe ń kọ̀nsídà wa ló ń wọn náà. torí náà nínú àsìkò gbígbàdúrà òun làkòtí wọn bá pe àdán ló jẹ́ ẹ̀sùn bá tó máa ń ṣe àdúrà kan tá a bá parí àdáni. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا للوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وقعدت به ibi tó yege dénú tánàbí ti sọ sọlọ́lọ́ ọ̀tá ọ̀tá là ń ẹ máa tọrọ àyè kan tó ń pè ní wàsílà fún mi lọ́dọ̀ ọlọ́run ní àlùjànnà níbẹ̀ náà láti tọrọ ìfẹ́ má tòun tán. nínú àsìkò yẹn tá a máa tájẹ̀dì òní bẹ́ẹ̀ la dáná wálé kọ́ ọ̀mà tí a bá ti bẹ̀rù tán kí wọ́n tó ṣe ìkọ́ ọ̀mà ẹ máa bẹ lọ́hùn. ẹ ti sàlọ̀ lákẹ́rọ mọ́sálásí kí ẹ ti náà sílà torí pé ẹ ti wà nínú sọ́lá kódà bí ìmọ̀ọ́mù ti jáde sórí dímbà. àwọn yòókù ṣe àlùwàlá tán àbí wọn ò dé mọ́sálásí ààyè àlùwàlá ni wọ́n wà wọ́n sì máa fẹjọ́ dà wọ́n tó wà mọ́sálásí láàmú. àsìkò kan tó gbọ́ngbọ́n tájú àná gbà olùgbà tí wọ́n pè ń tán tí wọn ò tí ì sèkọ́ mọ̀ àsìkò tí ń bẹ láàrin méjèèjì bó ti kó kéré mọ́ àwọn tí wọ́n mọ pàtàkì súnà wọ́n máa sáré bẹ lọ́wọ́ lásìkò yẹn ni àwọn yẹn máa ń retí wípé ẹ̀dá kòkó mọ́ mu wà náà ìbá àtẹ̀lé ìṣẹ́jú méjì àbí mẹ́ta àti àbí márùn-ún ó pé wọn torí wọ́n wà ní àsìkò kan tó jẹ́ àsìkò abiyì kí ìmáàmù ó lé ìtẹ́jú mẹ́ta gan àbí márùn-ún ó sì pé wọn tọ́rọ àdúrà pọ̀ tí wọ́n fẹ́ tọrọ àmọ́ ńgbà sẹ́yìn ọ̀ma pàtàkì ẹ̀ lọ́mọ sọ pé ẹ̀dàkùn ẹ̀ ìmáàmù ẹja wà nǹkan ti tọrọ ẹ̀ o ẹ̀dàkùn ẹja kí sáàkì o àtọ́lá òun ẹja kí sáàkì àwọn èèyàn mọ̀ tọrọ ẹ̀ torí náà ká lu àwọn àǹfààní láti bẹ̀ lọ́wọ́ nínú rẹ̀ bákan náà ó ní ìgbà tá a bá ti sọ láti tán Allahu Akbar tàbí sálámà ayélujára sọ̀rọ̀ gbà fàǹdọ̀rẹ̀ ti sùúrù ẹlòmíì gan asalaamu aleykum imam tí ó tètè wí oúnjẹ lára ni ìmáàmù ń pín sábà yẹ ọ̀kan lórí wí ọbẹ̀ síta ni àtọ̀tẹ̀ tó fẹ́ sáré gán bàálù mú o tó jẹ́ pé airport ló ti kírun kò sábúrú bí irú àwọn kan sábàbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹni tó wá mọ pàtàkì kóun ti sọ̀lá tọ́lá wa sọ pé tó bá parí sọ̀lá bó o bá ní nǹkan tó bìmí bìmí fàyídà fọ̀rọ̀fà fáńsọ́p wà ilà rabbika farda wà ilà rabbika farda àrọ́gbà òní sojú kòkòrò orí ọ̀dọ́ ọlọ́run.

ìwà àforíjì ni dùwà òfun ni èyàn wù ní mẹ́ta àmà wà sàmàdì káàdù tó kù lọ sábà parí ẹ̀ àtúwálẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn káwọn náà tuntun kòkòrò orin nǹkan míì ta tún fẹ́ sọ́dọ̀ ọlọ́hùn kò sí tó lòdì sí nínú súnà nàbí sallallahu alaihi wa sallam. táyà lómi bá sálámù ẹ̀wọ̀n sọ pé lá ilaha illa mo bá wọn dẹ́sẹ̀ mi o lá ayìlá làwọn ọmọ mi o. information yẹn eléyìí ń fi dùn information ni there is no deity worthy of worship except Allah wọ́n ń wa létí nìyẹn bọ́dí ń tíṣú náà sọ pé káwé ni pé àṣàkiri lọ ọlọ́run forí jì mí ìyẹn tún kó oore sínú ó kó ìrántí sínú ó kó wá gbà náà. عند صعود الإمام يوم الجمعة على المنبر حتى فكر الصلاة وانسي الإمام باتي بوري منبر رجل الجمعة في كتاب صلاة الجمعة ولا تصبح أجواني kí wọn fẹmí ro gbogbo dáadáa lọ́ọ̀tì bá tó ń jẹ́ pé tí wọ́n bá ń ṣe fún túbọ̀ àwọn ọ̀fẹ́ ká máa sọ̀rọ̀ mí mo sì fẹ́ ká sọ fẹ́ẹ́ dé pariwo kó dákẹ́ ọ̀nà pé kí ní la wà wọ́n lẹ́yìn tó sọ bẹ́ẹ̀ náà ti wí kàtàkàtà òun náà ti sọ kàtàkàtà ẹni tó sọ pé dákẹ́ òun náà ti wúlò kù mí. títí táwọn ìsọ̀lá tó dùn mà àtòkù gbàdúrà ni. wà á kí òsán àti ń bá dàda àfẹrẹ ní dálẹ́ kẹlẹ́ yóò lọ́jọ́ dùn mà náà tába ti sọ̀lá tó làásùrì tán títí tí ọjọ́ òun fi lọ àtòkù ni. wọ́n ní títù ààyè náà àdúrà táwí sọ́ọ́dẹ́fà kò ṣúwà ń fi kọ́lì tó bá bá ìbẹ̀rẹ̀ náà tó yẹ pé ìbẹ̀rù ọlọ́run ló mú wọn ṣe dùá tọ́lọ́ kan ní sábà ń bẹ lókè tókè bá dàrú ókè kọlọ́run wọn ò ní ké pe tí wọ́n ń sìn lórí ilẹ̀ tẹ́lá wá ń sọ̀kalẹ̀ tán àbí wọ́n ń bẹ lórí omi tí ìrìn àjò bá dàrú wọn ó ké àlọ́ wọn ó gbàgbé ìgbà tí wọ́n ń sìn tẹ́lá wá ń láyọ̀ wọn ó padà síbi ìgbà tí wọ́n ń sìn ó túmọ̀ sí pé wà fi fárọ́ bẹ́ẹ̀ a adé rọ wọ́n fẹ́ kárìíra wa lẹ́yìn tó kú yẹn wájú ọlọ́run gbogbo pé big man big man big men big men wọ́n rí wọ́n fẹ́ kárìíra lẹ́yìn tó kú yẹn sára níwájú ọlọ́run bàbá kan ọlọ́run kó ṣàlékún dáadáa rẹ̀ àtẹnukọ̀kan wa náà ó nínú àwọn táwọn àti bíìgì ní nàìjíríà ni nínú àwọn alábàáṣepọ̀ ìjọba ni. mo wá rí tí àdúrà ó múmú ju ọ̀pọ̀lọpọ̀ àfà lọ ju ọ̀pọ̀lọpọ̀ nítòkéwò lọ dùhà ẹni tí mo ń wí kò máa alukur'ani kà yóò wá gbé alukur'ani yóò sá mọ yóò gbé ìkọjá ń náà ń pa máa yóò máa fi rárá. yóò máa gbé yóò máa nù ú bí tí wọ́n tó sí tọ́wọ́ adìrí pé yóò tún yóò tún mankájú lápẹ́ yóò tún nù yóò tún nù gbogbo ẹ̀ pẹ̀lú mankájú fẹ̀ láti gbogbo yìí kúrọ̀ àdàmà tó síbẹ̀ yóò tún máa fi rárá nígbà mi ò ní mọ̀ bọ́ lójú ẹ̀ tó bá gbàlù kan lọ́wọ́ kò sí lè sí kó pe ara fi kàn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ó sì máa ṣe ààwẹ̀ yóò máa ṣe fìyà yóò mi yóò mi yóò mi gbogbo àwẹ̀ náà bá sọ pé ó wà nínú súnà tánà mi sọ òun fún wa láwọn àwẹ̀ tí mo gbà tí ó sàmọ̀ gbà á lọ yàtọ̀ sí pé súnà sọ pé ká gbà wẹ̀ báyìí. tó bá sì ti jí lágbo kan oorun ọjọ́ náà ti tán oorun ọjọ́ náà ti tán tó bá ti jí lágbo kan oorun ó tó di ìgbà tí ó bá tó sùn lálẹ́ ọjọ́ kejì. ìdáyà irú àwọn nǹkan wọ̀nyí ó bẹnu ta ìta tí àdùpẹ̀rẹ̀ àti àkéèsí lónìí wọ́n fẹ́ kárìíra wa séèyàn bá ríra ẹlẹ́ni tó tóbi kò lè ṣe yìí ọwọ́ tóbi ọtún wọn wájú lọ́ọ̀ ni ibi tẹ̀tẹ̀ parí sí nìyẹn ó lè ṣe o ó lè ṣe rùkún kó múná ọ ò lè gbọ́wọ́ sókè níwájú Allah ipe olóńjọ wàlá ìjọ rẹ lójú tó lágbára ni irú ń tọ́mọ èèyàn orí kó jẹ́ láyé ọlọ́ọ̀mọ ni débi làwọn kan bá débi báwọn lè jẹ́rú ọlọ́ọ̀ but tẹ́ bá mọ employment letter dé lónìí wọ́n fò sókè ta ló gbà ta rú ta wọ́n jẹun ẹrú ìjọba ẹrú federal government ẹrú state government ẹrú local government ẹrú ìjọba ìbílẹ̀ ìlú gbósẹ́ wá olókòtè sẹ́ ó sì máa ń pàṣẹ kí gìlàgìlàgìlà ó máa rọ́ gìlàgìlà wọ́n fẹ́ gba sẹ́ sáfáǹsì làwọn náà sápè é iṣẹ́ kan la ti ń ṣe nǹkan kan lọ́wọ́ bá gbé kà wá lórí tàbí rọ̀fọ́ lọ́hùn tàbí jẹ́ ẹrú ọlọ́hùn tí ẹ bá wá súnmọ́ lọ́wọ́ bá jẹ̀ mọ́. tó wá wá jẹ́ pé ọlọ́run fẹ́ tiẹ̀ òun náà fẹ́ tọlọ́run ẹ bá mi gbé wò sí ẹni tó jẹ́ pé ọ̀gá kan nínú ayé ló súnmọ́ nǹkan kan náà ló ṣe tọ́gá yẹn fi gba tiẹ̀ tó fi jẹ́ ní ìsúnmọ́ rẹ̀ tó fi jẹ́ pé wọ́n ní máa pè tí ó bá sáànù yẹn gan ìwọ ni ó gbégbà ìwọ̀dọ̀ rẹ ni ó ara náà wá pẹ́pẹ́ tọ́lọ́ọ̀bá náà sọ pé àlè tí wọ́n wéra wọn àfànàjìyàn lórí mùsùlùmí náà káàlì mùjírì ní. sáàbì mùsùlùm sáàbì wé mùjírìm ẹni tó gbàgbà fọlọ́run tó ju ọ́ tó ju bájú tẹ̀ sílẹ̀ sáàbì wé pòkì. lẹ́yìn náà nínú rẹ̀ wọ́n fẹ́. Kama máa dojúkọ kíbla wọ́n fẹ́ nínú kàtà fẹ́ ni ẹ̀mọ̀ kan tó wá pé náà kíbla làbà ṣe á dojúkọ kíbla nǹkan kan bẹ gan nínú ìforíkanlẹ̀ kan bẹ tó jẹ́ pé sájídàtù àṣùkúrì ni ọ̀pẹ kínú yìí ó dùn kídùnú ó bóyàn dàrú kí ó sì sáré lọ síbi ìforíkanlẹ̀ kódà láìláàlú àlà wọ́n bẹnu lórinlẹ̀ tí ó tẹ̀sẹ̀ ní lọ sàlẹ̀ ìdùnnú báyẹn lójijì ó sì ṣe sùjú fájúláì ṣùkúrù ni wọ́n ń pè. yàtọ̀ sí yẹn gbogbo ọ̀tí yẹn bá fẹ́ máa ṣe sùjú wọ́n fẹ́ ká dojú kọ kíbla afẹ́ máa ṣe dùá afẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n fẹ́ ká dojú kọ kíbla ibi tá a ń dojú kọ ṣe sọ̀lá àyàfi tá a bá bára wa lórí ìṣesí kan tí ó gbà bẹ́ẹ̀ wọ́n tún fẹ́ nínú tó dáa jù Kama máa wà nínú ìmọ̀ra sábà fẹ́ bẹ ọlọ́run ká máa ṣe káwọ́ ẹ̀ kúrò nínú jànáàbà àbí haid àbí nìfà àwọn tí ń fa ìwẹ̀ tó wà ritual yàtọ̀ sí pé mo fẹ́ ṣe mọ́tótó mo súnmọ́ ìyàwó mi àmì àtọkọ mi asúnmọ́ra wa káwọ́ ẹ̀ lọ́nà tára ó gbà mọ́ tí ò dúró ọ̀sẹ̀ tó lè mọ́yàn kó bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká ṣe àlùwùlù àlùwàlá tá a bá kàn màámà fẹ́ ti gbàdàgbọ̀n jókòó fún dùn àpapẹ̀ bẹ̀ lọ wọ́n fẹ́ kálùwàlá ṣáájú ká sì olùkọ́ kíbla wọ́n fẹ́ ká ṣe gba àwọn eléyìí ló pàtó pé tí ẹ bá ṣe mùsùlùmí tí kì í sì máa wẹ̀ jànábà tẹ́lẹ̀ tí máa wẹ̀ ló wẹ̀ tó bá ṣe islam yóò wẹ̀. bákan náà wọ́n fẹ́ ká máa gbé ọwọ́ sókè. nínú ìyẹpẹrẹ ara ẹni níwájú àlọ́ọ̀ ni kátẹ́ ọwọ́ yẹn fọlọ́ọ̀ sí ni kí ni kákẹ́yìn ọwọ́ sí torí pé àdúrà ìbẹ́ náà bá lọ́nà ẹ̀sìn lọ́nà bí ìgbà tọpọlọ ti dàrú ọ̀nà àdádálẹ̀ kò wọlé lọ́dọ̀ ọlọ́run kódà lọ́dọ̀ ọmọ ádámà kò wọlé. lálẹ́ rí dánwẹ́ fún ní kinní kan kinní kan pride tó pé yẹn wọ́n lọ́wọ́ tẹ́tì ta ló ń sọ̀ ní owó kámẹ́rà ti dojú kọ pé wọ́n wá gbẹ̀bùn kódà òun ló ń wí nìkan báyìí ó sáré ìdíje o òun ló máa ìwẹ̀ ẹ̀wẹ̀ jù nínú omi o wọ́n ní kó wá gbẹ̀bùn ìyẹn wọ́n lọ́wọ́ tẹ́tẹ́ tó kún lẹ́bùn wọ́n ní ó ti ya wèrè ni báwọn yẹn ti máa ń wí síra wọn ojú ọwọ́ kódà Yorùbá sọ pé ojú àwo làwọn fi gbọ́ bẹ́ẹ̀ àwọn àwọn àmọ àwọn abẹ máa bẹ lọ àwọn adẹyìn ọwọ́ sí àlọ ọba tó dá ọ ọwọ́ aláṣẹ nìkan lélẹyìn àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀. tábà wá débi tá a ti bẹ Ọlọ́run wọn fẹ́ ká máa ti títúbà ká máa ti sámọ ká máa tarí ẹ ṣáájú torí pé à ń ṣe Ọlọ́run ba léraléra ni nínú ìjọra ẹni lójú tó lágbára ni kéèyàn máa ṣe bí pé òun kéèyàn máa lérò póun sínú ẹlẹ́ṣẹ̀. wọ́n bí ọ léèrè pé ta ni ọ lẹ́yìn ìgbà tó lọ́kọ̀ pé kúlù bà ní ádámà àtọ̀ òun kéwì sọmọ ádámà tó jẹ́ pé kúlù lọ́wọ́ sì ọ̀rọ̀ àwa gan mọ̀ pẹ̀lú ẹlẹ́sẹ̀ ni wa gbogbo wa pátápátá èyí hàn sí wa láàrin àwa pẹ̀lú àlọ́ àmọ́ bẹ lọ́rùn àmójúkò ẹ̀ àti títúbá kúrò ń bẹ̀ kódà débi tí hàn sí wa bá mọ̀. tó jẹ́ pé àwọn àtìsíṣẹ́ lọ́hùn tá a sì mọ̀. bẹ́ẹ̀ náà tún gbà wá níyànjú pé ẹ tún wá bẹ́ni tẹ́ ẹ sẹ̀ ọmọ ádámà náà sì yọnu sí kò láyé táwọn èèyàn máa wọn jẹ́ ni sẹ́ni tó bá tèèyàn jẹ́ kò máa wọ ẹ tó bá jẹ́ lọ sí wọn sẹ́ni tó pààyàn sì lọ ń bọ̀ ó sì ó sì ń rí àrọ ọmọ àbárò ọmọdé ọmọ ẹni tó bá tiẹ̀ jẹ́ onítọ̀ lè máa bẹ láyé ó sì lè má sí láyé mọ́ gbàtí òsì Islam ẹ̀rí ọkàn ọkàn òsì máa lù kì kì kì kí abadánsán fẹ́ gbé òun náà ẹni tó bá tẹ̀sí dẹ́rù nǹkan báyìí wò tó bá jẹ́ mùsùlùmí òdodo ni ọkàn rẹ̀ lè balẹ̀ tó fi kó láyé tòun ti pé yóò máa bẹ lọ́hùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà inú ìpayà ló wà gbèlègbà tẹ̀ tó wà máa máa pààyàn kéèfà yóò sábò nítorí zálíkà bóòlù àti ìgbìmọ̀ ẹni bẹ́ẹ̀ sì ti di pé mùsùlùmí ni kò rọgbọ. a ti títú bá síwájú wàlìtìfàr àti wọ́nà balẹ́lá forí yìí a máa ti síwájú ká tó tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ni wọ́n ń wí fún wa yìí o. lẹ́yìn wá gbà náà èyí ó wọlé tọ̀ àlọ́ èyí ó bẹ̀rẹ̀ dùn àníjẹ́ bẹ́ẹ̀ wàyò ní hù àléhìn fìlmọ́sálà eléyìí náà tún bẹ́ẹ̀ mi sọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n kéwọ́ kúrú mbẹ̀ tí wọ́n kà kún wọ́n fẹ́ ká wo mọ́ lọ́hùn gbogbo ọmọ gbogbo èèyàn tó bá wo mọ́ èèyàn wọ́n máa ń tẹ́ni gbogbo ẹni tó bá wo mọ́ èèyàn ìtọ́nà bíi ìdí ọlọ́run gbogbo ẹ̀dá tó bá wo mọ́ èèyàn kan yìí máa ń tẹ́ni gbà tó bá yá wọn ní sílé mọ́ gbà tó bá yá ojú oorun gbogbo àtẹ́ bá lọ ojú oorun wọn wà tí wọ́n bá ń tijú yín gbà tó osi ó sì sọ fún yín pẹ̀lú bí tìjúmọ́ rí sọ fún yín tẹ́bí máa lọ́rọ̀ Allahu akbar wàlà hawla wàlà quwwata illa billah àfi Allahu tó dá wa Allahu yàgòdọ́bù ìsàrọ̀ kìtàsù aláhu òun nìkan ní bínú tẹ́ ẹ̀ bá bẹ̀ níjẹ̀jọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé inna ẹ̀sàgbìrúnà á na ìbàdàtì na tí wọ́n segiri máka tí wọ́n máa bẹ̀ mí ma kolona jahannama dáàkiri ibi na wọn burú ní ọlọ́run máa fi wọ́n sí nínú jahannama wọ́n fi kàbòrò wọ́n bẹ̀ ẹ̀tẹ́ ni wọ́n bá wọ́n bẹ̀ ọlọ́run be bẹ́ẹ̀ o òdì ẹ̀hún ní asàdébìlà kò sì bẹ̀rẹ̀ ayọ̀ ìnàjọ̀gbọ́n kan sọ pé iná aláwọ̀ yàgbọ́dọ́bù ìzàrọ̀tàtù aláhu tí wọ́n bá fẹ́ lọ́wọ́lẹ̀ tó máa bẹ̀ẹ́ lọ́mọ bínú wà bá nú àdámà ìnà yóò sá àlọ́ yàgbọ́dọ́bù ṣùgbọ́n máa dámà tẹ́ bá bí wọ́n léèrè wọ́n máa bínú ni ẹlẹ́dàá yàtọ̀ sẹ́dàá ẹ̀ǹdí ó yọ ọ́nú síyàn ọmọ èèyàn ọ̀bẹ mọ́ súnà òtakò ká máa bẹ lọ́hùn káwá ń sọ̀rọ̀ ṣùgbọ́n kéèyàn ó gbọ́kàn lóyèèyàn tó fọlọ́n lẹ̀ eléyìí ní súnà tànàbì takò tí í ṣe súnà islam sallallahu ta'ala wa sallam kó sọ pé ẹjọ́ ẹjọ́ kó bẹ́ẹ̀ ẹnìkan sọ pé ẹjọ́ kó bẹ́ẹ̀ ọ̀rọ̀ àdúrà subhanallah a máa ṣe ilha ẹgbẹ́ àtọ́lọ́run ròyìn àwọn èèyàn kan n'i ilhafa aláìní ni wọn sì ní wo máwọn èèyàn àmọ́ wọn máa wo mọlọ. wọn máa wo A àmọ́ wọn abẹ ọlọ́run rọ́gbàtà lẹ́ni tí sojú kòkòrò oore ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run wọ́ọ́rọ́ àbà àti ìmọ̀ bẹ̀rù ìjìyà àti ìbínú ọlọ́run ẹtùmọ̀ o a máa a máa bí ìhí wá sí wá èèyàn máa bẹ

kó má sùn òun kó gbọ́n tó ń wí ibi tó ti pè nù lóòótọ́ ló pàlọ́ ọ̀la ó wọ ẹja náà bà ó dojúkọ kíbla ó kódà ó sí kuran kódà yín ká kuran kódà ó tẹ́wọ́ sọ́nà kódà ó fi sọ́dá kọ̀ lọ́nà míì torí pé kí òun náà lè báyọ̀ náà bá pàdé kódà ẹtí bá ń bẹ lọ́rùn ọba fún yín tó yẹ kó kọ́ bàbá yín níbi ń bẹ lọ́rùn ẹ tètè kọ́ṣẹ́ ẹ sọ fún mi pé ẹ̀bẹ̀ lọ́hùn fún mi lórúkọ Ọlọ́hun bí asma'ihi wa sifatihi wa tawhidihi àtijọ́ kò soso Ọlọ́hun ẹni ká máa fi bẹ̀ o ẹ máa gbọ́ táwọn èèyàn míì ọlá Mẹ́kà ọlá amadina ọlá Sàfá ọlá ọlá ọlá ọlá ọmọ ọgọ́rùn kò tó fi bẹ́ẹ̀ lọ bí kudratika bí izzatika bí jabarotika bí ilmika ìròyìn ọlọ́run àtòkọ ọlọ́run kó mọ fi bẹ́ẹ̀ lọ́run pẹ̀lú agbára rẹ bí lùtìkà warahmatik pẹ̀lú kẹrẹ pẹ̀lú àánú rẹ pẹ̀lú jọkànso rẹ pẹ̀lú títóbi rẹ pẹ̀lú dídábẹ́ rẹ láàṣọ tí ò sorogún pẹ̀lú rẹ ah, subhanallah kódà ah, ah, subhanallah wàlà hawla wàlà quwwata illa billah èèyàn ní bí dìde tọkàn ó ti balẹ̀ pé mo ti bẹ lọ́wọ́ ti gbà tọkàn bá mọ́ débẹ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ Allah náà láti ta sí màá ti fẹ́ gbà nǹkan òun náà láti ń pè òun náà là ń bẹ̀ àti tẹ́ àti nífẹ̀ẹ́ lómìn fún ìdíjẹ́ bìtà hírì yìí nìyẹn lẹ́yìn wá àgbà náà wọ́n tún ní ó dáa àmọ́ kì í kẹwàá jẹ́ nìkan tí ó làwọ́ pé mo ṣe dùn áwùtán ìgbọ́dọ̀ mọ́ fi nǹkan báyìí ti sàárà ibi tí àwọn èèyàn ti lọ pọ̀ mọ́ra wọn tó yẹ ká tú sílẹ̀ nìyẹn. nígbà míì àwọn èèyàn bá débi pé wọn gbọ́dọ̀ mọ́ du nǹkan kan lọ́bẹ ìgbà míì yìí máa ń ta díẹ̀ kódà wọn ò ṣe mọ́jẹ̀mú fẹ́lómìn ni pé ayé gbọ́dọ̀ mọ́ pa díẹ̀ o nígbà tí wọ́n lè ni bí wọ́n bá ṣe rí wọn sí ni wọn alẹ́ ìmọ̀ ìmọ̀lú ńlá kan gbọ́dọ̀ wà ńlẹ̀ o káwọn tó bẹ̀rẹ̀ àdúrà yìí gbàtàn rí gbówó bẹ lọ́wọ́ ẹ̀ tí o bá wa kódà ẹni tí o lágbára jẹ wọn ni kódà bó ṣe wà ẹ sàtẹ ẹsẹ kankan rárá o káwa lọ mọ́jú àwọn yẹn tẹ́ ní òjò gbà ọ̀tọ̀ kódà ẹni tó bá jẹ́ pé kì í sábà ráyè jókòó dùá tó sì jọ lọ́rẹ púpọ̀ nínú sábàbí gbàdúrà tó ga wàláhùn lọ́rẹ wà wọ́n sọ ìròyìn ẹnìkan fún mi. láìpẹ́ yìí kò tí ju bí oṣù kan lọ èmi ò mọ́nítọ̀ òun ẹni tí sọ̀rọ̀ lè ní mà mo ní nígbà tí wọ́n sọ̀tàn yẹn tán mo ní tí wọ́n sì ṣe nǹkan tẹ́ wí wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ yóò yà yín lẹ́nu tí bá sọ ó ní ọkàn sáà ń lọ àkọ́kọ́ ní nǹkan tí máa ṣe tó bá ní mọ́sálásí tán kọ́kù yóò pé mọ́sálásí ibi tó mẹ́ta ti báyìí báyìí báyìí ní stéètì tó nígbà kì í sì dolówó kan lọ títí nígbà kí sáwọn èèyàn bíi mélòó kan dáná súnmọ́ra wọn pé ó yẹ ká lè parí mọ́ọ̀sì yìí ó ti wà ń bẹ báwọn tó jọ mẹ́ta. ẹni tí ń sọ̀rọ̀ yẹn wá ń rán ẹ tójú òsì létí pé tó rántí mọ́tàlásí ibi báyìí wọ́n jọ wá láti ṣètì yẹn ni tó rántí mọ́tàlásí ibi báyìí ara mọ́tàlásí tó parí mu. bẹ́ẹ̀ náà ni ilé kan tó jẹ́ ilé onílé tí ẹ pàánù àlàpà ẹ ti ṣe kínní fáànù ẹ ò tiẹ̀ kò lè gba òdòdó mọ́ olóò náà ló fi sáwọn èèyàn kan pé àwọn kan ní ó sì nílé yìí o tí ìbá ti pọ́njá láìní ni ilé ìwọ̀n ní wà báyìí o ó ní wọ́n parí ilé ìwọ̀n náà ó ní mo ní ẹni tí ń bẹ láyé àbẹ tí ò sí mọ́ ó lẹ́ni tí ń bẹ láyé nì ó ní tí máa wá sí ìtẹ̀rù. gbogbo irú àwọn nǹkan yẹn ó jẹ́ sábàbí gbígbàdúrà tó ga tó bá ṣe ń torí kéésì tó ló pẹ̀lú ibi tó tún á di ibi tó ti kílẹ̀ àgbọn tán yẹn tó kó lè tóbi máa ń ṣe bẹ́ẹ̀ sẹ́yìn máa ń pè tó ṣe ń torí tọ́lọ́ọ̀ ni abọ́fẹ́ dupò tààtà jùlọ ayé tá a wà yìí lásìkò tá a wà yìí gbogbo tí yẹn bá ṣe bẹ́ẹ̀ nítorí tọ́lọ́ọ̀ wọ́n fẹ́ kóun náà nígbà tá a gbogbo kéèyàn bẹ́ẹ̀ lọ́n pẹ̀lú ìròyìn ọlọ́run àtọ́rúkọ rẹ̀ wọ́n fẹ́ kóun náà rántí láàrin wọn àtọ lọ́hùn wípé ìwọ Allah tó bá jẹ́ pé torí ìtìẹ́ mọ́ sísè nǹkan báyìí nígbà náà ìyẹn máa fi rú ẹ̀bẹ̀ lọ́hùn tó bá jẹ́ pé torí ìtọ́ lọ́hùn ni àdúrà ọ̀tọ̀ náà ò sì gbà tá a bá gbàgbé àwọn tó ti ṣáájú lọ kánábì tó dé sọlọ́lọ́ ọ̀tàrọ̀ sálàm tọ́lọ́ ń fi ọ̀rọ̀ wọn tọ́rọ̀ wọn tó rán ànábì létí ọ̀rọ̀ wọn báwọn mẹ́ta ni mo sì ti bẹ̀kùn fún wọn nínú tágbà máa ń ṣe nìyẹn àdúrà òfin ìfẹ̀fúrújù lùkùrùbà ìbànújẹ́ máa ń níbi dùá ọ̀pọ̀lọpọ̀ yorùbá gbára lé kábẹ́ lọ́wọ́n bá mọ́ni. bákan náà ìgbà sẹ́tù làbán àmọ́ àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n àti fẹsẹ̀ nílẹ̀ lórí dáadáa a máa bẹ níbi dùá ẹnbí àtìyọrí pé kéèyàn bẹ lọ́wọ́ wà násùrù alẹ́ àdá ìrí àrànṣe lórí ọ̀tá a máa bẹ níbi kéèyàn obè abẹ́rẹ́ nǹkan ọ̀tá fún orílẹ̀-èdè yìí ọ̀tọ̀ ọlọ́run ọ̀tẹni ọlọ́run ọ̀tọ̀ ọ̀tá gbogbo dáadáa kódà ọ̀tá débi wípé kéèyàn wà nípò ìjọba kó sì mọ́ sànú aráàlú wàláì ọ̀tá ọ̀tá ọ̀tá àdàgbàsókè ni ìbẹ́ yóò ràn án lọ́rùn gbogbo nǹkan tá à ń sọ yìí àwa ní a wà ọlọ́run ti sọ fún wa pé ẹbẹ̀ mi wà má kàrú wọn láwọn àkàn ti ṣe bẹ́ẹ̀ rí wà má kàrà lọ tó jẹ́ pé gbogbo ète wọn ọwọ́ ọlọ́run ti kó sí ó wá ní wọn lọ ọ̀kẹ́ rìn màkìrì bọ́lá ń ṣe wò wọ́n ràn ní ìgbà tó fi yin wọn lágòdà náà ṣùgbọ́n o ẹ má jágbá pé bí kí ẹni tó ń náà tí ò fẹ́ láti gbà tó gbòdìyàn kó náà yà tètè torú mọ́lọ́ ni o gbogbo yẹn ti mọ̀ pé kò sí nǹkan tí jẹ́ Boko Haram wọ́n fẹ́ dorílẹ̀-èdè irú ni bí gbogbo èèyàn mà bí gbogbo èèyàn mà ó ti hàn kò síbi tá a ti ń ṣerú ẹ̀ láyé sáwọn òbílẹ̀jẹ́ yẹn mú jẹ kódà láàrin àwọn lárúbáwá tó jẹ́ pé tiwọn ló burú jù ní agídí kò síbi tá a ti ń ṣe tí wọ́n mú jẹ bí ìbá ṣe pé ìjọba gangan ló fẹ́ dorí léde o kò pọ́sibù níbi àwọn àwọn ti ti security gadget tó wà sí èèyàn tá a fẹ́ lò fún security tó tó bẹ́ẹ̀ bá sọ pé ẹ tó fẹ́ rìkúrútù lásìkò tá a wà yìí ẹ tó wá two million èèyàn tí ó jọ ọmọ ológun àwọn èèyàn tó rẹ́dì àwọn kan sá lọ àwọn kan sá lọ ẹ fẹ́ rìkúrútù lónìí àwọn èèyàn tó rẹ́dì láti jọyìn ológun wọ́n rẹ́dì láti jọyìn navy kí ló ní ẹ tó bá ti ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà làwa ṣe ó ti ṣe post time ó ti ṣe tó pọ̀ ó ti ṣe lọ́ọ̀ lọ́ọ̀ ni ṣẹ̀ríà náà ó ti ṣe nǹkan tó pọ̀ nínú táwọn èèyàn ń pín mọ́wọ́ kiri yìí ó ti ṣe òṣèlú tayé yìí àti tàlùkìyàmà báwo la ṣe lè fún security lágbára táàbò fi wà nínú sẹ̀rẹ̀ islam lẹ́tì bá àwa ń yáwó anáwó òlu tán àtúnyá tìta torí pé abẹ́ security ó wà síbẹ̀síbẹ̀ náà ń burú sí ni nígbà tí èsì pa àyàwòrè tí èsì pọpọlọ wá dàrú ṣebí nítorí pé kìrìàtìrà táwa ò ní àǹfààní àti débẹ̀ ni. kéde kúrò àtòrí kan tó wà mẹ́rin wọ́n dá àjẹlò mí lọ. ẹ wo tọ́jú náírà yín ni ọdún mélòó ní sàlá Muhammadu ló láyé tí wọ́n gbogbo ọdún tó lọ àti àsìkò tó fi ṣèjọba ẹ ọmọ ọdún mélòó nígbà náà gbogbo tó lò láyé tán kọ síbẹ̀ ara náírà náà wà bẹ́ẹ̀ làwọn ẹlòmíì bẹ́ni tí òtó bá bọ́ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń kún lọ́wọ́ tó bẹ̀rù ọlọ́run orílẹ̀-èdè ó tòrò àmọ́ ànásù àwọn èèyàn yàtàwá kàlùnà kéde yàtàwá kàlùn èèyàn ni wọ́n gbára lékè sọlọ́run ọ̀dọ̀gbọ́n kan sì ní ìdáná àrọ́dà lọ́hù dólà kọ́bí latin ìyẹn náà mo fẹ́ fi sọ̀rọ̀ tọ́lọ̀ máa fẹ́ sí àwùjọ kan tọ́fẹ́ yẹpẹrẹ wọn ọlọ́mọdé dá àwùjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kó gbàdúrà fún sànù wa. kọ́ba tó ti gbogbo àwọn àwọn àwọn onílà àtìgbò èèyàn gbogbo orin tí wọ́n jẹ́ ọkùnrin ẹ̀ mùsùlùmí ni kòkòrò ẹ̀ mùsùlùmí ni aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun ni ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni tó fẹ́ dorí léde irú ọlọ́run kó dàrú kó dẹ̀hún tọ̀ ń rú kó dẹ̀tọ̀ ẹ̀rú kó dàdá mọ̀ rí ẹ̀rú gbogbo orú ọ̀nà tí wọ́n bá lè gbà ọ̀dọ̀gbọ́n kan ní fẹ́ dá àwùjọ kan rú ìdáná àrọ́dọ̀ aláwọ̀dún làkọ̀bí latin rọ̀mọ́hà àbẹ̀tẹ̀sí ti hàwà kálukú mà ní ìbára ẹ̀ níwọ̀n nífẹ̀ẹ́ nìkejì níbo ni ẹ ti ṣẹlẹ̀ bí ìbá ti nàìjíríà àárín ti nàìjíríà yìí èèyàn kan mà nífẹ̀ẹ́ ara ti ẹ̀ gàbádáyé àti títí ẹ̀ sátidá tẹlomi ò bá bàjẹ́ ó ní àdánwò tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ nìyẹn wàtàwákùlù àti kí wọ́n dìpẹ́ndì lórí ẹnìkan kí wọ́n má kìí ṣe wàtàwà kùn yìí tó ìbálòpọ̀ bẹ́ẹ̀ nígbàrà lọ́lọ́run yìí ìbálòpọ̀ àwọn ajọ́ ẹ̀ nígbàrà léèyàn ó ní wọ́n sì máa ṣubú kàyìn ni. àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá tó jẹ́ pé òní tóbi ní eh, òní tóbi tó ga jùlọ tí ń bẹ fún àtijọ́ kan ṣoṣo àtagbára fàdárò gbólùmọ̀ ẹ̀ ìbàdàn lọ ẹ jìnnà sábò sí o tábà ń bẹ lọ́run ọlọ́run ṣàánú wa ọlọ́run kẹ́ wa ọlọ́mọ wa lè mọ̀ ẹ̀yin náà máa hàn lè mọ̀ ọlọ́run mọ́ fìtínà wa yìí náà mọ́ fìtínà èèyàn ó wọnú ara wọn ni ọlọ́run náà gbógun fàhádùrù fàhádùrù nabi sallallahu alaihi wa sallam ọni wọn saki dawata al-mazlum ẹ bẹ̀rù èpè tẹ lábò sí ó sẹ ẹ bẹ̀rù èpè èpè tọrọ àwọn náà ń bẹ lọhùn ẹni tí àìmọye èèyàn tí wọ́n yàn jẹ àìmọye tí wọ́n pa ẹni tí wọ́n pa nípa àbòsí àbí tí wọ́n fi agbára hàn bá lọ ti kọ́ lọ́wọ́ jà wọn lọ òní pàtàkì dáwà sálẹ̀ màdúlùm ẹ irú tí ó máa tẹnu irú àwọn èèyàn bẹ́ẹ̀ jáde ibi tó èdè ti kàdánwò nu ẹ tí ó máa tẹnu irú wọn jáde torí pé èmi ọlọ́run máa máa rìsíùfù máa sì máa instantly tí wọ́n bá sọ pé kó dàrú yín sì dàrú tí wọ́n bá sọ pé kó bàjẹ́ kó wó sì wàláhì àdìsá nàbì sọlọ́lọ́ ọ̀tàrà àṣàlà kódà bó ṣẹlẹ̀ kan péré ní gbogbo nàìjíríà ẹ wá wọ yẹn tí wọ́n jẹ́ ẹ wọ yẹn tó ti bọ́ sáré kìámà látara bẹ́ẹ̀ mùsùlùmí ló jẹ́ ni kìrìsìtẹ́nì ló jẹ́ ni aláwọ̀ funfun míì ti bá lọ rẹpẹtẹ tí ìsọmọ orílẹ̀-èdè yìí tó orílẹ̀-èdè òjò padà sí wọn tí ò mọ lórí kò mọ lórí àlejò ẹ wá àǹfààní tó ẹ jẹ́ mùsùlùmí ẹ bẹ̀rù tí ó fàyín náà wò lé sẹ́bẹ̀ náà bẹ́ẹ̀ lọ́wọ́ hijab kò sí gàgá kan tí ó di tí òfin ní lọ́dọ̀ ọlọ́run wọn àlámù kẹsì wa máa mọ̀dájú wa nàfẹ́ àdéhùn kìtàbù lọ́ọ̀ níta lè fi bára sọ̀rọ̀ jù tí ọ̀rọ̀ ó fi yé wa tọ́rọ̀ ó fi ní túmọ̀ ó náà lè kìtàbù ọlọ́run wà kẹ́rọ̀ làhádì èyí tó ti jẹ́ ìlànà tá a lè tẹ̀lé tí ó sì mí lẹ́yìn hádì muhammadin sallallahu ta'ala wa sallam allahumma aizal islam wa muslimin allahumma aizal islam wa muslimin اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك عن دين واحمي اوزة الاسلام يا رب العالمين إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله